àwọn ọlọ́pàá fi tajútajú tú àwọn òṣìṣẹ́ kóòtù tí wọ́n ń fẹ̀hónú hàn ká lọ́sùn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kóòtù nípínlẹ̀ ọ̀ṣun ti kéde pé àwọn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ báyìí eléyìí kò ṣẹ̀yìn bí àwọn ọlọ́pàá ṣe fi gáàsì tajútajú tú àwọn kan ká lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìlélógún oṣù kọkànlá yìí lásìkò tí wọ́n fẹ̀hónú hàn níwájú ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun èyí tó wà nílùú òṣogbo ọjọ́ monde ọ̀sẹ̀ yìí làwọn òṣìṣẹ́ náà bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn lórí ohun tí wọ́n pè ní ayé alábátá tí adájọ́ àgbà nípìnlẹ̀ ọ̀ṣun onídàájọ́ adépèlé òjò ń jẹ wọ́n ní àwọn kò ní í ṣíwọ́ ìfẹ̀hónúhàn náà títí tí adépèlé yóò fi san gbogbo ẹ̀tọ́ àwọn fáwọn tí yóò sì gba àwọn òṣìṣẹ́ tó dá lọ́nà àìtọ́ padà ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ni onídàájọ́ adépèlé wọ inú ọgbà ilé ẹjọ́ náà eléyìí tó bí àwọn òṣìṣẹ́ náà nínú bí wọ́n ṣe ń súnmọ́ ibi tí dẹ́rẹ́bà páàkì mọ́tò rẹ̀ sí làwọn ọlọ́pàá da gáàsì tajútajú bolẹ̀ láti lé wọn. báyìí lọ̀rọ̀ di bóòlọ yà lọ́nà ìdí sì nìyí tí alága àwọn òṣìṣẹ́ náà gbẹ̀ngà ìlúdire fi kéde pé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ́rọ́ ti bẹ̀rẹ̀ báyìí kò sí òṣìṣẹ́ ẹ̀ka náà kankan tó gbọ́dọ̀ lọ síbi iṣẹ́. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́